bá a bá ń sọ̀rọ̀ àwọn òṣèlú olóṣèlú nílẹ̀ nàìjíríà ọwọ́ yín ò mọ́ sáà ẹ̀yin náà ẹ lọ́ọ́ fira yín lẹ̀ fáwọn efcc kí wọ́n fọ̀rọ̀ wá yín lẹ́nu wò bọ́ǹbù ọ̀rọ̀ yìí ni ọba francis alao olúgbọ́n ti orílẹ̀ gbọ́n nípínlẹ̀ ọ̀yọ́ fi kọlu ààrẹ àná olóyè olùṣègùn ọbásanjọ́ kí ló ṣẹlẹ̀ gangan gẹ́gẹ́ bá a ṣe rí káàkiri tó sì káàkiri ayélujára ọba olúgbọ́n ní kí olóyè ọbásanjọ́ lọ sọ̀rẹ́ndà ara wọn fún àwọn efcc nítorí àwọn náà wọ́n ń ṣe séǹtì kábíyèsí yìí ju ọ̀rọ̀ ńlá yìí kalẹ̀ ní ọjọ́ mélòó kan lẹ́yìn tí olóyè ọbásanjọ́ ní pé ọ̀pọ̀ àwọn olóṣèlú nàìjíríà ló yẹ kí wọ́n wà látìmọ́lé ìròyìn káàkiri nínú ìwé ìròyìn lórí ayélujára àwọn ìròyìn jẹ́ ká mọ̀ pé bàbá ìyábọ̀ sọ̀rọ̀ yìí lábẹ́òkúta ní ọjọ́ kẹsàn-án oṣù yìí nígbà tí wọ́n gba àlejò àwọn house of rep member mẹ́fà tí wọ́n ṣe agbátẹrù ìwé ìsọdòfin fún ìjọba ọlọ́dún mẹ́fà lẹ́ẹ̀kan ṣoṣo tí yóò máa yípo láàrin àwọn òkè ọya àti apá gúúsù ìwọ̀ oòrùn gẹ́gẹ́ bá a ṣe rí kà wọ́n ní ààrẹ ní pé àwọn agangan ní ìṣòro ara wa wípé ọ̀pọ̀ àwọn tó ń ṣèjọba ẹ̀ ló yẹ kí wọ́n fẹ̀yìn wọn ti àgbá tàbí kí wọ́n tì wọ́n sí galo wọ́n sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣèjọba ilẹ̀ nàìjíríà kí wá ní ọba olúgbọ́n fi dá wọn lóhùn tí ó di ohun tí gbogbo èèyàn gbà bí ọtí èsì yẹn lágbára díẹ̀ o èsì tí wọ́n fún wọn ó kì í ó kì í pọ́pọ́ ẹ máa bá wa kà lọ. Welcome to crossblog XTV remember to like share and follow us. Kábíyèsí Olúgbọ́n gbọ́rọ̀ yìí wọ́n sì fèsì ní August twelve pé àwọn gba ohun tí olóyè Ọbásanjọ́ sọ ọ́ àmọ́ ò kí olóyè Ọbásanjọ́ fúnra wọn gangan pé àwọn ló yẹ kí wọ́n kọ́kọ́ fira wọn sílẹ̀ gẹ́gẹ́ bí adarí ìran wà yìí pé kò sí bí wọ́n ṣe lè yọra wọn kúrò láàrin àwọn òjèlú tí wọ́n sọ ọba Àlàó ní lásìkò Ọbásanjọ́ gẹ́gẹ́ bí president Nigeria, láti 1999 sí 2007 wípé ìjọba wọn ná bílíọ̀nù dọ́là rẹpẹtẹ lórí ọ̀rọ̀ iná lórí ọ̀rọ̀ power supply ṣùgbọ́n a ò rẹ́jẹ̀ bẹ́ẹ̀ la Ọ̀rúnmìlà wípé kí wọ́n má wàá gbìyànjú àti yọra wọn kúrò láàrin àwọn jẹgúdújẹrá ẹ̀ pé kí wọ́n má yọra wọn kúrò rárá o níwọ̀n ìgbà tó jẹ́ pé wọn ò lè wẹ ọwọ́ wọn mọ́ nípa gbogbo ohun tó sọ nàìjíríà di bó ṣe dà yìí wípé kí bàbá ìyábọ̀ má rí ara wọn o gẹ́gẹ́ bí ẹni tọ́wọ́ ẹ̀ mọ́ ẹ̀rí pé ọ̀rọ̀ yìí lágbára ọ̀rọ̀ yìí ti wá fa ó ti di fàákàjà o láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bẹ lórí ayélujára kí làwọn èèyàn sọ nítorí báwọn kan ṣe ń sọ̀pọ̀tì kábíyèsí bẹ́ẹ̀ náà làwọn kan ń sọ̀pọ̀tì olóyè ọbásanjọ́ báwọn kan ṣe ń ní kábíyèsí pé ohun tó sọ yẹn gan-an ló dáa bẹ́ẹ̀ làwọn kan ní à wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ o àwọn kan ní pé kò yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ nítorí olóyè Ọbásanjọ́ sàn ju àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tó kù lọ bẹ́ẹ̀ làwọn kan ń gbé sàǹdákátà wọn ọba olúgbọ́ pé à wọ́n kàrè bó ṣe yẹ kí wọ́n sọ náà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe sọ yẹn ẹ ṣe mọ̀ pé ibi tó kọ wájú séèyàn kan a máa kẹ̀yìn sẹ́lòmíì bí ìlú gangan ẹ wá gbọ́ ohun tí àwọn èèyàn sọ lórí ayélujára lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí láàrin olóyè ọbásanjọ́ àti ọba olúgbọ́n. lára àwọn nǹkan tí àwọn èèyàn wá sọ ẹ èyí tárábìnrin yìí sọ eb underscore ann ó ní honestly these traditional leaders don't show respect to the gods anymore even elders too can someone relate that money is the new god a new tradition for most people ẹ̀rí pé yẹn lágbára èmi tó tún wà ń bí ayọ̀ ó ní kábíyèsí want to trend dey play efcc should arrest the founder eléyìí ní god bless you kábíyèsí ambassador ire fẹ́mi fákọ́ládé òyìn kan rẹ́rìn ni àmì tó pa lẹ́rìn bẹ́ẹ̀ bóyá ọ̀rọ̀ tí ọba olúgbọ́n sọ ni bóyá èyí tí bàbá ọbásanjọ́ sọ ni ẹ̀rí pó lágbára nǹkan bẹ́ẹ̀ o ẹ̀kọ́ kìí ṣẹ̀ṣẹ̀ ràgó ẹni yìí sọ̀rọ̀ Jasper 2002. thousand and two ó ní kábíyèsí o thanks for saying this and we will be expecting his answer to this because uh, it always makes uh, sick to stomach for uh, because he's parading himself as a saint in this country. arákùnrin yìí òun porúkọ rẹ̀ ní the judgement day ó pè rẹ̀ lọ́jọ́ ìdájọ́ ẹ̀rí lágbára ó ní is the genesis of our problem eléyìí ní Bankrichi lórúkọ òun funny enough is not the genesis of our problem our problem is tribalism lack of continuity mismanagement of fund and corruption obj left the system in a good state even his successor continued perfectly well until uh, Ipai Goodluck took over things were a bit shaking a Goodluck took over things were a bit shaking cause of tribalism to to betting Boko Haram in the north, but the economy was still thriving. What took us back was Buhari, who had cabinets of corrupt people, which he less supervised, so everyone was a boss of its own, mismanaging funds. But it is, but it's, there was good continuity and proper maintenance. That's what brought uh, growth. We waste money on irrelevant things, and even the things we manage to get, we end up not maintaining them And when they spoil, we spend a lot of money again to rebuild or abandon them. If, as a leader, I come in and fix electricity and go, it's expected that my successor comes in. My successor comes in uh, to maintain the electricity, improve it, and fix the roads. When the next person comes, he maintains the existing system as well, so his own property. That's what continuity is all about. ẹ rí arákùnrin yìí ṣe àwọn àlàyé kan pé ìgbà tí Ọbásanjọ́ wà lórí ipò pé ó ṣèwọ̀nba tó lè ṣe lórí ọ̀rọ̀ náà ẹ̀tọ́ ni pé gbogbo àwọn tó bá ya ààrẹ lẹ́yìn ẹ̀ ipò yẹ kó mójútó ohun tí ó bá ṣe. òun lẹ ti gbọ́ yìí o ẹ ti gbọ́ ohun táwọn èèyàn sọ ẹ̀yin náà drop comment remember to like share and follow us thanks for watching.